dáàdì ẹ ṣáà máa ń yà mí lẹ́nu ni mọ́mí ẹ jọ ṣé mo sọ fún yín pé mo fẹ́ ṣe excursion ni kí la wá ṣe létí odò ṣe kò yé mi mi ríro. èmi àti mọ́mí ti conclude bá ti gbọ́ débi bẹ́ẹ̀ sómi kó má bómi lọ. ẹ ṣe iṣẹ́ orí pé mò ń mi ò bẹ́ẹ̀ nìkan wàá wá bẹ́ sómi yẹn wàá bá omi lọ that's it. mú mi ṣe mo ṣe yín ni tí bá ṣe yín èdè dárí sí mi náà àwọn ọlọ́sìn sọ̀rọ̀ ní ẹbí mi bá sómi jáde kọ́ fún lọ. ó lọ pọ́n bẹ́ẹ̀ ṣeré ni. Sorry, sorry, sorry. Àwọn tí wọ́n ti sọ de bọ́ọ̀lù yìí jẹ́ sí i. Ah, good Samaritan. Ẹ ra sá. Ìwọ lo yọ àbí? Mo ní kí wọ́n bẹ sódò ni mo yẹ ní kí n ràn wọ́n lọ́wọ́. Àwa la jù sódò ọmọ wa ni. Kí ló ṣe? Kí ni tiẹ̀ láti yọ? Ó dàbí ìkórè ẹ ti dànù. O gbé ẹrù ẹlẹ́rù, o wá fa tiẹ̀ lọ́wọ́. Ṣáyé ṣí ẹni.